Oh yeah yeah, spirit camera. Mayado. Spiritual. Ìjọba ló ní ìdíyẹ. Yeah yeah. Official solution. Oh, oh. I know say one day he go set for me. I swear I go get money. Two for seven, I'ma keep grinding to get the rubber. To spoil for me, yo yo. All like me, yo, sorry. It's Iṣẹ́ for me mo máa kórè. Àwọn tá mi gan wọ́n máa yá wèrè. When they feel the grace they go pick it is yẹ̀yẹ̀. Àsìkò ló ṣe Masare Chuka sáré I see lọ. Àsìkò ló ṣe kókó, when they see you they go feel the grace. Yeah, Yẹ́yẹ́yẹ́ má I see tiẹ̀ má my dé Yeah, yeah, yeah. Masare, your hustle e go pay one day. I think but it's not a day job. Yeah. Put, put in my effort, hustling just to get to the top. I dey pray to Almighty God. When you go, yeah, my call. I saw my love me phone. every day me want to follow. I wanna fly away, I wanna fly away, I wanna fly away. Mo fẹ́ lọ máa le, mo fẹ́ lọ máa le. Bad energy, please, you can go away. Àsìkò ló ṣe kó má sáré jù kájọra lọ àsìkò ló ṣe kókó when they see you they go feel the grace yeyeye má kánjú àsìkò tiẹ̀ má tó dé Yeah yeah má sáré yọ ọ̀sùn ìgò be one day yóyó owó owó owó sẹ́yẹyẹ. àsìkò mi bàbá má jẹ́ kó tó fọ́ bàbá. I shisha shisha every night and day answer my prayer, oh Baba. I want to be chilling with the billion gang. I want to be cruising in my be my whole answer my prayer, oh Baba. I want make every time, but blessing me make you start to come, me come, solution. Ah, so solution. Hey, so so solution. Ah, oh solution, solution, love my own. Make I spend money dollar. Make her to feel my swagger, eh? Make her to smell the bounce. Make her to feel my music, eh? Àsìkò ló ṣe kókó, má sáré ju kádàrá lọ. Àsìkò ló ṣe kókó, when they see you they go feel the grace. Yeyeye má kánjú, àsìkò tiẹ̀ má tó dé Yeah yeah má sáré, your hustle you go pay one day. Àsìkò ló ṣe kókó, má sáré ju kádàrá lọ. àsìkò tiẹ̀ máa tó dé o yeyeye má sáré yọ ọ̀sùn ìgò pé one day Yo yó I like to do. Oh oh kọ́lá tún tẹ̀sí dùn owó yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́.